kì í ṣe ìròyìn mọ́ wípé ọ̀dọ́mọkùnrin tó ń ṣe bí obìnrin ni Idris Okuneye ẹni tó pè yàn mọ̀ sí Bobrisky ó ti wà nínú ọgbà ẹ̀wọ̀n lẹ́kọ̀ọ́ báyìí o tó ti bẹ̀rẹ̀ ìgbé ayé ẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́wọ̀n lẹ́yìn tí ilé tán jù ú sí ẹ̀wọ̀n oṣù mẹ́fà ní ọjọ́ ẹtì tí ṣe ọjọ́ Friday ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún two thousand and twenty four tí a bí ẹ kò bá gbàgbé lẹ́yìn tí àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu ìyàn AFCC tí wọ́n gbé Bob Risky nítorí tí wọ́n ló ń ṣe owó náírà tó ń ṣe ní ìṣekúṣe tó ń na nínàkúnà níbi àfihàn fíìmù gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ Yorùbá ni Ẹniọlá Àjàó ìyàn fíìmù tí wọ́n pè ní Beast of Two Worlds ìyàn àjàkájù ni wọ́n mà gbé Bob Risky tí wọ́n sì fi jù ú sí ẹ̀wọ̀n oṣù mẹ́fà nítorí pé ó ṣe owó náírà ní ìṣekúṣe ṣùgbọ́n nígbà tí ó ń sọ̀rọ̀ agbẹjọ́rò Bobrisky ó ní ìdájọ́ tí wọ́n dá ó ti le jù ó ní kò yẹ kí wọ́n jù sẹ́wọ̀n nítorí pé ẹ̀sùn kékeré ni àti kò yẹ ká fààyè sílẹ̀ láti sanwó ìtanràn fún un èyí tí òfin ní ṣe ẹ̀wọ̀n ṣá o ọ̀pọ̀ èèyàn ló wù láti mọ irú ìgbésí ayé tí Bobrisky tí yóò máa gbé lọ́gbà ẹ̀wọ̀n tó wà ṣùgbọ́n gẹ́gẹ́ bí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ṣe gbọ́ àṣírí náà tí àwọn ọ̀gá ọgbà ẹ̀wọ̀n tó wà tí wọ́n fi pamọ́ sí wa lọ́wọ́ wọn jẹ́ kó dìímọ̀ wípé ọkùnrin làwọn rí Bobrisky sí níta wọn o kódà wọn ní bí wọ́n bá ju èèyàn sẹ́wọ̀n tó fẹ́ ṣe wá sẹ́wọ̀n wọn yóò kọ́kọ́ ṣàyẹ̀wò fún un láti mọ̀ bóyá ọkùnrin àbí obìnrin ni lódodo bó bá jóbìnrin ni àwọn obìnrin yóò lọ yẹ̀ wò wọn yóò bọ́ aṣọ ẹ̀ wọn yóò wo ohun tó wà lára tó bá sì jọkùnrin àwọn ọkùnrin náà ni yóò ṣàyẹ̀wò wọn láyẹ̀wò táwọn ṣe wọn fìdí ẹ̀ hàn lẹ́yìn pé gbogbo nǹkan ọmọkùnrin ara Bobrisky ló pé pérépéré ó kàn ń ta àwọn èèyàn jẹ ni pé òun ti lóbìnrin ìdí èyí la gbọ́ pé wọ́n ti jù ú sí ọgbà ẹ̀wọ̀n àwọn ọkùnrin o tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé látìgbà tí Bobrisky tó ti wà lọ́gbà ẹ̀wọ̀n àwọn ọkùnrin níṣe ni ó ń lọ́ra ń dá gbé ìgbésí ayé ẹ̀ tàbá pọ̀ mọ́ pé kí wọ́n jáde láti wá lọ ṣeun kóun wọn ni wẹ́rẹ́ lọmọkùnrin náà jáde wọn tiẹ̀ ní òfa wàhálà rárá kódà àgbọ̀ epo tiẹ̀ ti bá àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n jọ ń lo yàrá kan náà wọ́n ti ń bá a di ọ̀rẹ́ tẹlifíṣàn yorùbá tòótọ́ gbọ́ pé yàtọ̀ sí ìgbàgbọ́ àwọn kan wípé ọgbà ẹ̀wọ̀n ìyún yàrá pàtàkì tó máa ń fáwọn èèyàn pàtàkì ìwọ̀n yóò fi Bobrisky sí ṣùgbọ́n tá a gbọ́ pé kò sí ní tó jọ o ọgbà yàrá tí àwọn ẹlẹ́wọ̀n lásánlàsàn tí kì í ṣe èèyàn pàtàkì wà ẹni Bobrisky náà wà o kódà tẹlifíṣàn yorùbá tòótọ́ gbọ́ pé tí wọ́n ń fáwọn ẹlẹ́wọ̀n jẹ ìnìwọ̀n fóun náà jẹ báyìí o bó tilẹ̀ jẹ́ pé àwọn tó súnmọ́ Bobrisky tí wọ́n ṣàbẹ̀wò sí nígbà tó wọ́kọ́ wà nínú ẹ̀gbọ́n wọn náà wọn lómi jẹ́fẹ́ bọ́ lójú ẹ̀ nígbà tó rí òdìkejì ayé èyí kò rí tẹ́lẹ̀ ṣùgbọ́n tá a gbọ́ pé ó ti ń gba kádàrá ó sì ti mọ̀ lára nítorí pé láàrin oṣù mẹ́ta tí ẹ̀wọ̀n oṣù mẹ́fà náà yóò jẹ́ ó ti fẹ́ pé yóò sì padà gba òmìnira tí yóò jáde kúrò ní ọgbà ẹ̀wọ̀n ọgbà ẹ̀wọ̀n.